أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فن وبركاته ọba tó fi ìfẹ́ rẹ̀ kó wa jọ ní ìlọ̀rẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tá ń ṣe nínú tírà umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run bá kí ó yọ́nú sí a ó dìde lórí àdísà abu huraira an abi huraira ta radiyallahu an anna rasulallahi sallallahu alaihi wasallam qala idha qulta li sahibika ansit yawm al-jum'ah والإمام يخطب فقد لغوت حديثي أقبالتي عدو أبو هريرة اللهم باكيو يونسي أن رسول الله صلى الله عليه وسلم قال وجسل النبي محمد صلى الله عليه وسلم وسقي إذا قلت لصاحبك أنصت يوم الجمعة والإمام يخطب tí o bá sọ fún ọ̀rẹ́ rẹ àbí ẹni tí ẹ jọ jókòó ní mọ́sálásí lóòjọ́ jímọ̀ lásìkò tí ìmáàmù ń ṣe khutba lọ́wọ́ tó ní kó dákẹ́ faqad lagaut ìwọ náà ti sọ̀rọ̀ ọ̀sọ́kúsọ ọ̀rọ̀ tí ò láǹfààní tí ò ní láàdá hadithi ó dálé lórí pé kí oníkálukú kó dáalé ní àsìkò ìgbà tí imam bá ń ṣe khutba so anabi sallallahu alayhi wa sallam sọ wípé tó bá tiẹ̀ sọ fún yẹn tí ń sọ̀rọ̀ gan fún rẹ̀ pé dákẹ́ wọ́n tó sọ fún pé dákẹ́ gan wọ́n náà ti ṣe ó ti sọ̀rọ̀ tí ó sì yẹ kó o sọ ọ̀rọ̀ tí ó láǹfààní tó ní gbalada kankan lórí ẹ̀ ó wá nú àdìsí náà tó ní faqad laghawta lahu kaliman lahu ó ní ọ̀rọ̀ tí ò sí àǹfààní kankan nù ẹ̀ náà ó wá nu sahihul muslim nínú àdìsá abu huraira bákan náà anabi sọ àṣàlám sọ pé man tawadda'a fa ahsana alwudu thumma ata aljum'a fastama'a wa ansata غفر له ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام waman massa al-hasa faqad lagha anabi sallallahu alayhi wa sallam sọ wípé ẹnikẹ́ni tí ó bá ṣe àlùwàlá tó ṣe àlùwàlá yẹ dáadáa tó sì wá sí mọ́ṣáláṣí tó tẹ́tí tó dáálé tó ń gbọ́ khutba imam a ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ dín ẹ̀ṣẹ̀ tó ṣe láàrin jimá tó kọjá jimá tó wà ńbẹ̀ àbí láàrin jimá tó wà àbí sí jimá tí ń bọ̀ wá. Si, si, àti àlékún ọjọ́ mẹ́ta òun lè da orí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn Ànábì ní wa man masal hasa ẹnikẹ́ni tí ó bá tiẹ̀ fi nǹkan kan ṣeré kódà kọ́ pé yẹ̀pẹ̀ ni àbí tẹ̀sùbá ló mú lọ́tọ̀ fi ń ṣeré àbí kí ló mú lọ́tọ̀ ń gbọ̀n àbọ̀wọ́ gan lèyàn ń tẹ̀ tí ń fi ọmọ ká lèyàn fi ń ṣeré ẹnikẹ́ni tó bá ṣe yẹn òun náà ti ṣe ohun tí ò láǹfààní tí ò ní jẹ́ kó rí ládàá jimá so eléyìí ó fi bó ṣe pa dandan kí a tẹ́tí ká fara balẹ̀ ká gbọ́ khutba imam so gbogbo eléyìí náà ló fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa tí wọ́n fi ní ìtẹ́tígbọ́ khutba ọ̀ràn yẹn ni nígbà tó yẹ pé tí o bá sọ fún yẹn pé ó dákẹ́ iṣẹ́ rere ni ọpá láṣẹ iṣẹ́ rere ni bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní wọ́n náà ṣe lẹ́yìn fi torí pé o ti sọ̀rọ̀ kó fi ilẹ̀ ń gan lọ́lá jù àbí ẹlòmíì kí wọn ó mú dání ni wọn máa fi ṣeré ẹlòmíì ọmọ ọ̀ka rẹ̀ ni wọn máa fi ṣe ẹlòmíì tẹ̀síbà tó mú dání náà ni wọn máa fi ṣeré whatever téèyàn bá mú dání tó fi ń ṣeré ní àsìkò ìgbà tí imam ṣe khutba lọ bí ìgbà tó yẹ pé ó ti dunra rẹ̀ ní ládàá jimá tí ó kì ni torí pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam wọn nígbà tí anabi sallallahu alayhi wa sallam bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn máa ń fara balẹ̀ bí ìgbà tẹ bí ìgbà ẹni pé um, ẹyẹ ó ń bẹ lórí èèyàn tí ọ̀fẹ́ ó fò a sì mọ bí ẹyẹ ṣe yára sí so ẹni tí ẹyẹ tẹ ẹ bà lórí ẹ tí ò fẹ́ fò bọ́ọ̀ ni ó ṣe rí gbogbo ara pátá ni ó fi balẹ̀ bẹ́ẹ̀ bó ti yẹ kí a ti máa farabalẹ̀ nígbà tí máa ń ṣe khutba nìyẹn so Um, eléyìí fi hàn pé a fẹ́ kí a farabalẹ̀ gbọ́ khutba imam líyè tí àwọn afáàmì ní ọ̀ràn yẹn ni ká farabalẹ̀ ní àsìkò khutba ibn al-battah oni wa jama'atu a'imma al-fatwa khutba àwọn afáà tí àwọn aṣíwájú nínú àwọn àfa tí wọ́n ń ṣe fatwa wọ́n ní ọ̀ràn yẹn ni ká dákẹ́ ká fara balẹ̀ ní àsìkò gbàtí imam tó bá ń ṣe khutba bákan náà ibn abdulbar ó ní wàlá khilafa alayhi bayna fuqaha amsar fi wujubi al-insat li khutbati ala man sami'aha kò sí ìyapa lọ́dọ̀ àwọn àfa àwọn olùmọ̀ wípé ó dọ̀ràn yẹn kónkálukú ó dákẹ́ lásìkò tí imam bá ń ṣe khutba kẹ́nìkan kan wọ́n sọ̀rọ̀ wọ́n bi imam az-Zuhri ipe ẹni tí ń ṣe tasbih ńkọ́ tó ń ṣe subhanallah subhanallah tó ń ṣe sínú lásìkò ìgbà tí imam tó ń ṣe khutba àbí ó ń ṣe takbir akbar Allahu akbar imam ń ṣe khutba ó ní kana yu'maru bis-samt ìpele yẹn gan á palasẹ̀ pé kó dákẹ́ so dídákẹ́ rẹ̀ gbọ́ khutba ó tún lóore ju tẹ̀síbíì tí ń ṣe lọ ibi láti mọ̀ pé ìtẹ́tí gbọ́ khutba yẹn ohun tí ó ṣe ọ̀ràn yẹn ni kí wá ní ìdájọ́ ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ lásìkò ìgbà tí ìmáàmù ń ṣe khutba àbótí ẹ̀fin kankan ṣeré tó ṣe lágù gẹ́gẹ́ bí wọ́n ti sọ lágù ó ní ọ̀rọ̀ kankan nú àwọn afáàní yuhramul kalam athna al-khutba illa li darura ipe aramu ni kí a sọ̀rọ̀ lásìkò tìgbà tí imam bá ń ṣe khutba lọ àfi tó wáyé pé lalúrí ni èyí ni pé tó wáyé pé ìdí pàtàkì tá ò lè ṣe àyàfi ká sọ èyí ni kò sí aburú lórí ẹ̀ imam nawawi ó fafil hadith annahayu an jami'a anwa al-kalam hal khutba àdéhìsì ó fi hàn pé gbogbo orú ọ̀rọ̀ pátá òní wọ́n kọ̀ ká sọ lásìkò ìgbà tí imam bá ń ṣe khutba wọ́n ní innama tariqahu idha arada an-nahyu an ghayri an-nahya ghayrahu an kalami yushiru ilayhi bis-suqut in fahimahu ọ̀nà tó lè gbà láti sọ fẹ́ tí ń sọ̀rọ̀ kó dákẹ́ ó ní pẹ̀lú ìṣára ẹni pé kó fi ọwọ́ tọ́ka pé dákẹ́ tí ó bá gbọ́yé tí ó bá mọ̀ tí ó ń sọ tí èfi ọwọ́ tọ́ka fún tí ó bá tún ní dá ọ̀rọ̀ míì lẹ̀ torí lómi kódà olùkọ́ lè mọ̀ kí ni tó ń sọ so yóò tún sọ̀rọ̀ tuntun míì so tí ó bá ti gbọ́ ìṣára tó ṣe fún kò sábúrú kó ṣe ìṣára fún àwọn afáàmì ni ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ èèyàn èèyàn lè fọwọ́ gún wípé dákẹ́ so bẹ́ẹ̀ bá ti fọwọ́ gun nísìnyí ó ti mọ̀ pé èèyàn ní kó wọn dákẹ́ ni wọ́n ní irú yẹn kò sí aburú kankan nú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ sísọ haramu ni kí a sọ̀rọ̀ lásìkò gbà tí imam bá ń ṣe khutba lọ. now kí wàá ní ìdájọ́ irun ẹni tí ó sọ̀rọ̀ lásìkò gbà tí a ń ṣe khutba lọ àwọn afáàní kò ní ní ládàá irun jimá òun ò ní ní ládàá irun jimá imaamu tirimidi ó ní aleyhi inda ahlul ilm eléyìí ni èyí tí àwọn àfà tí wọ́n lọ lórí ẹ̀ karihu lirrajuli an yatakallama wal imamu yaktub wọ́n kọ̀ kí èèyàn kó sọ̀rọ̀ nígbà tí imam bá ń ṣe khutba lání والمتقدمون يطلقون كثير الكراهة ويريدون بها التحريم ọ̀pọ̀ọ̀gbà àwọn afa aṣíwájú tí wọ́n bá dákọ kẹ́rìhù wọ́n mí ni pé haramun ni kìí ṣe makuru èyí tá so haramu ni kí èèyàn sọ̀rọ̀ lásìkò tí ìmáàmù bá ń khutba lọ so wá ní ẹni ọba ṣe tọba sọ̀rọ̀ kò ní ládàá jimá gbígba ládàá ẹni tó kí àdúhùr lòun ò ní ṣùgbọ́n àní sọ pé kó tún irun rẹ̀ kí irun jimá tó kí ó ti tó ṣùgbọ́n kò ní níláda jimá torí pé kò níláda títẹ tí gbọ́ khutba ó sì tún dẹ́sẹ̀ torí pé ó sọ̀rọ̀ lásìkò tí ìmáàmù ń ṣe khutba dá lọ́wọ́ àsìkò wo lọ́wọ́ apadànà ká dalẹ̀ wọ́n ní àsìkò tí a ó dalẹ̀ náà ni àsìkò tí imam bá borí mímbà tó ń ṣe khutba lọ́wọ́ ìgbà yẹn ni ó ti padànà ká dalẹ̀ so nígbà tí imam bá ṣe khutba tán àbí tó jókòó láàrin khutba alákọ̀ọ́kọ́ sí méjì wọ́n ní kò sáburú ká sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ ńgbà yẹn ìyẹn kò sí lẹ́bù kankan bẹ̀ ṣùgbọ́n lásìkò tí ìmáàmù tí ìmáàmù ń ṣe khutba lọ gangan àsìkò yẹn ló ti di ọ̀ranyàn kádàálé wọ́n ní eléyìí ní madhaba jumhur àti imam malik àti àwọn yòókù náà wípé lásìkò tí imam tó bá gorí mímbàrí tó ń ṣe khutba lọ́wọ́ àsìkò náà ni ó ti pa dandan ká dá ilé so nígbà tí ó bá ṣe khutba tán àbí láàrin ìjókòó méjì àmì láàrin ìjókòó khutba ìkíní kejì wọ́n ní kò sí aburú bí ìyẹn kí tí a bá sọ̀rọ̀. náà àwọn àfa kódà wọ́n kàn ń pa léètọ́ ẹ pé wọ́n máa ń sọ ọ̀rọ̀ tó burú sí ẹnikẹ́ni tí tó bá ń sọ̀rọ̀ lásìkò tí imam ń ṣe khutba lọ wọn nu tírà ibn abi shayba láti ọ̀dọ̀ alqama ọmọ abdullah oni qadimna almadina yawm aljum'ah awa sí madina lọ́jọ́ jimá fa'amartu ashabi an yartahilu thumma ataitu almasjida mo wá fáwọn tí a jọ ń rìn mo ní kó àwọn máa lọ sí kóńkálukó máa lọ sílé lòun bá lọ sí mọ́sálásí jimá ó ní fajalastu qariban min ibn umar mo bá jókòó lẹ́gbẹ̀ẹ́ abdullahi ọmọ umar léyìí tó jẹ́ pé sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam lòun faja'a rajulun min ashabi faja'ala yuhaddithuni wal imaamu yakhutub ọ̀kan náà àwọn ọ̀rẹ́ mi wá wọlé lọ́wọ́ ń bá mi sọ̀rọ̀ lásìkò tí imam tó ń ṣe khutba lọ. فقلنا فقلنا كذا وكذا لا بأس باي باي باي وانسان صورة فلما كثرت قلت له اسكت نبات يورو ريبو باس قد عليه فلما قضينا الصلاة نبات أقاري تي أقاري ذكرت ذلك لابن عمر ما لو صدى أفاق ليت جسع بها النبي محمد صلى الله عليه وسلم عبد الله بن عمر فقال أما أنت فلا جمعة لك ìwọ tó ń dá ọ̀rẹ́ rẹ lóhùn tó o sọ fún un pé kó dá ẹ ní òní jimá wa amma sahibuka fahima ọ̀ wá rọ̀rẹ́ rẹ hùn kẹ́tẹ́kẹ́tẹ́ lòun èyí ni pé ẹranko lòun so ohun tí àwọn sàbí anabi sallallahu alayhi tí wọ́n sọ ọ̀rọ̀ tó le báyìí sí a pé nǹkan tí tó lágbára gan ni torí pé kò sínú wa wọn láti búyàn ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan èébú ó ká bú so in tí wọ́n fi pẹ̀lú ẹranko kì í ṣe ti ó kéré so ìdínú tí ó fi jẹ́ pé sísọ̀rọ̀ lásìkò tí imam bá ń ṣe khutba lọ́wọ́ kì í ṣe ti ó fúyẹ́ ń tó ga ni. tọ́ wọ́n ní ẹni ó ṣe ìṣára yẹn ń kọ́ sí òun náà sí nù ẹ̀ ń tọ́ sọ̀rọ̀ àwọn afa gẹ́gẹ́ bíi Tawus wọ́n ní Ibn Umar ó ti ṣe ìṣára fún yẹn pé kó dáalé so lintí sábẹ́ àwọn tí àwọn sábẹ́ anabi sàlọ sẹlẹm bá ṣe wọ́n rí pé kò sí aburú ń bẹ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì wọ́n wò pé ìṣára òun gan fúnra rẹ̀ a gbọ́dọ̀ bákan náà àwọn tí wọn máa ń gba àdúrà lásìkò ìgbà tí imam tó bá ń ṣe khutba lọ àwọn náà bí ẹni ọ sọ̀rọ̀ ni wọn ní la tushiru ila ahadin yawmal jum'ah má ṣe fi ọwọ́ tọ́ka sẹ́ni kankan lóòjọ́ jimá nígbà tí imam bá ń ṣe khutba lọ wala tan'ahu an shay má ṣe pa lọ́wọ́ má ṣe sí lọ́wọ́ nǹkan kan fílẹ̀ gbogbo tí ń bá wulẹ̀ ó ṣe má sí lọ́wọ́ rẹ̀ wàlà tẹ́dàrú ilà ayédùrú imam má gbàdúrà kankan àyàfi tó wá pé imam gan ni gbàdúrà tó ń ṣe àmì so eré fi hàn pé nígbà tí imam bá ń ṣe khutba lọ gbogbo orú àwọn pé a máa gbàdúrà bí nǹkan kan kò sí ẹ̀rí kankan lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbàdúrà wọn gbà lẹ́yìn ìgbà tí imam bá jókòó ìjókòó imam láàrin khutba ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n máa ń gbàdúrà náà kò sí aburú ń bì yẹn ṣùgbọ́n àdúrà tá ń gbà ṣé ẹ̀rí tó lágbára ń bẹ lórí ẹ̀ eléyìí ò ní ohun béèrè. now hal yukallimu al-khatib lil-haja imaamu tí ń ṣe khutba ńkọ́ sóun lè sọ̀rọ̀ kó fi khutba alẹ kó sọ̀rọ̀ nǹkan míì tí ó sí. Si àlàkà pẹ̀lú khutba tí ń ṣe àwọn afáàní bẹ́ẹ̀ ni kò sí aburú ń bi torí pé ó wà nù sahihain níbi àdìsí Anas ibn Malik tí arákùnrin kan nínú àwọn ará Arab ará oko tó wọnú mọ́sálásí tó sọ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe khutba lọ wípé gbogbo àwọn nǹkan ọ̀gbìn tá a gbìn gbogbo ẹ̀ ló ti bàjẹ́ gbogbo àwọn ẹranko gbogbo wọn náà ń kú wọn ò rí nǹkan jẹ wọn ànábì bá a bẹ lọ́n kọ́lọ́ ọ̀rọ̀ fún wa níbi nígbà yẹn ànábì ń ṣe khutba lọ́ni ló fi sọ̀rọ̀ yìí so ọ̀rọ̀ tó sọ yìí ń sìn eléyìí ṣe lẹ́hù torí pé imam gangan ní ń bá sọ̀rọ̀ ó sì ń sọ̀rọ̀ lórí nǹkan kan tó ṣe pàtàkì ni so anabi sallam ó fi khutba tó ń ṣe é lẹ̀ ló wá gbọ́wọ́ sókè pé wọ́n ọlọ́run rọ̀jò fún wa rọ̀jò fún wa wọ́n ní kò pẹ́ sígbà náà ni òjò bẹ̀rẹ̀ sí rọ̀ ngbọ́ di jímẹ̀ lẹ́ẹ̀kejì torí pé òjò yẹn ó ń rọ̀ continuously ni títí ọ̀sẹ̀ kan ngbọ́ di jímẹ̀ lẹ́ẹ̀kejì arákùnrin tún wọlé wá wá anabi tún bá wa bẹ lọ́hùn o nígbà tá anabi sàlá sàlám ṣe khutba lọ o tún ní ìwà anabi bá wa bẹ lọ́hùn gbogbo àwọn nǹkan tá a gbìn gbogbo ẹ̀ ní ti ń bàjẹ́ torí òjò anabi sàlá sàlám tún ṣe àdúrà wọ́n ní ọ̀rọ̀ yìí kò jẹ́ lágùn torí pé anabi gangan fúnra rẹ̀ ló ń bá sọ̀rọ̀ so èyí ni pé tí wọ́n bá pé imam gangan là ń bá ń bá sọ̀rọ̀ kò sí aburú èèyàn lè béèrè nípa nǹkan lórí ẹ̀sìn rẹ̀ nígbà tí imam ṣe khutba lọ imam mú láǹfààní láti fi khutba tó ń ṣe lẹ̀ kó dá ẹni tó ń ṣe ìbéèrè lóhùn kò sábúrú nù ẹ̀ torí pé Abu Rifa'a radiyallahu anhu ó ní intahaitu ila nabi sallallahu alayhi wa sallam wa huwa yakhtub mo dúró lẹ́gbẹ̀ẹ́ anabi sàlám lóòjọ́ jimá ní tí imam tá anabi sàlám ṣe khutba lọ fakultu ya rasulallah rajulun gharibun jaa yas'alu an dinihi mo ní ìwà ànábì o àlejò ni mí mo wá mo fẹ́ béèrè nípa ẹ̀sìn mi la yadiri ma dini kọ́mọ kí ni ẹ̀sìn ẹ̀ fa aqbala alayya rasulullahi sallallahu alayhi wa sallam wa taraka khutbatihi hatta intaha ilay nàdébísà sálàm bá kọjú sí ó sọ̀kalẹ̀ lórí mímbàrí rẹ̀ ló wá lọ sọ́dọ̀ ẹ tí ń ṣe ìbéèrè gangan fúnra ẹ̀ wọ́n wá gbé ìjókòó wá fún anabi sàásálà níbi ẹ̀bá ọkùnrin yẹn anabi wá jókòó ló wá ń dá lónìí gbogbo àwọn nǹkan tó ní ìdí àti béèrè nípa ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìgbà tí anabi dá lónìí tán ló wá tún wá padà sórí khutba lórí mímbàrí ó kọ́ntínú khutba so eléyìí fi hàn pé imam òun láṣẹ láti ṣe sọ̀rọ̀ míì yàtọ̀ sí khutba tí kì bá ti ṣe pé ohun tó tí ò ní àǹfààní kankan ni lópin ìgbà tó wá pé ohun tó láǹfààní ni. tí a bá wà ní masalasi tí imam ṣe khutba dá lọ́wọ́ ẹni ó ṣe salamu aleykum sí wa ńkọ́ sáà dá lóhùn ẹni ó ṣe atishawa tó sín sáà sọ pé yarhamukallah tí ìmáàmù sì ń ṣe khutba náà àwọn afáàní iláyà rúdù sàlám kò ní dá sálámà padà wàlá yushammit al-atish ẹni ó ṣe àtìṣáwà kò ní ṣe yarhamukallah fún kódà kó ṣe alhamdulillah ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afa ìmáàmù Nawawi òun tiẹ̀ ní haramu ni kọ́dánù pé wa salam haramu ni kó ṣe yarhamakallah nígbà tí imam bá ń ṣe khutba lọ. imam tirmidhi ó ní wakhtalafu fi raddi salam wa tashmit al-atish wal imam yakhtub ipe àwọn afa àwọn ṣe yapa ẹnu lórí ṣé a lè dá sálámà padà fẹ́ni ó ṣe sálámà nígbà tí imam tó ń ṣe khutba lọ àbí ẹni ó ṣe àtìṣáwà tó ní alhamdulillah sáà lọ ṣe alẹ́ sọ fún pé yarhamukallah nígbà imam ṣe khutba lọ. No? ó ní àwọn àfáà míì wọ́n ṣe ìdẹ̀kùn ipe a lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n ní àlẹ́tọ̀ láti dá ẹni ó ṣe sálámà àlẹ́tọ̀ láti dá lóhùn èyí ni ọ̀rọ̀ ìmáàmù Shafi'i àti àwọn jamhurul ulama nígbàtí imam bá ń ṣe khutba lọ sáálé ṣe àsàlátù fanabi muhammad sallallahu alayhi wa sallam lásìkò náà ìdá àwọn afáàní bẹ́ẹ̀ ni ìdá amarọ̀lì ìmáàmù bí sọláàtì alànàbí pẹ̀lú májẹ̀mú pé ìmáàmù gan ló ní ẹ ṣe àsàlátù fanabi sallallahu alayhi wa sallam fayusalli alayhi sirran yóò wá ṣe àsàlátù náà ní jẹ́ẹ́jẹ́ so wọ́n ní kò sí aburú bìyẹn gangan fúnra ẹ̀ ló ní ẹ ṣe النبي صلى الله عليه وسلم. نعم hadisi نوني إذا قلت لصاحبك أنصت يوم الجمعة ansit يخطب al-jumu'ati wal imamu yakhutub tí o bá sọ fún ọ̀rẹ́ rẹ ìpè dákẹ́ lóòjọ́ jimá tí imam ṣe khutba lọ kí ni fa'ida àdáyẹnrí bi yawmil kí ni fa'ida yẹn wọ́n ní fáyidà rẹ̀ ni pé èyí ni pé tí kìí bá ti ṣe pé khutba jọ jimá ni àwọn khutba míì wà tí kìí ṣe tìjọ jimá khutba istisqa wà nígbà tí a bá kírun tá à ń wá rírọ̀ òjò khutba wà ń bẹ tí a bá ń bẹ lọ́n wípé òjò ó ń rọ̀ ó ń ba nǹkan ọ̀sìn jẹ́ khutba wà ń bẹ yẹn náà àbí khutba eid méjèèjì ṣé ìdájọ́ kan náà ni wọ́n ní àwọn àǹfààní kò sí kìí ṣe ìdájọ́ kan náà àǹfààní tó wà ń bi yawmal jumu'a gangan náà nìyẹn torí pé khutba eid ẹni ó bá wù ló máa ń dúró gbọ́ khutba ẹni tí ó bá dúró gbọ́ kò sí aburú kankan lórí ẹ̀ torí pé àdìsí wa tó ní inna nakhtubu anabi sallallahu alayhi wa sallam ló ń sọ bẹ́ẹ̀ wípé inna nakhtubu à ń ṣe khutba faman ahabba an yajlisa lil khutbati falyajlis ẹni ó bá wù kó jókòó gbọ́ khutba kó jókòó waman ahabba an yadhhaba falyadhhab ẹni ó fẹ́ lọ padà sílé kó padà sílé lóòjọ́ eid. Ah, ti ah, àwẹ̀ ni àbí ti iléyà hadisi tó sì lágbára ni so ìdínú anabisa asalam ó ti fún wọn lẹ́yìn ìyàn ọ̀dà láti padà lé fẹ́ni ọba wù ẹni ọba wù kó jókòó kó gbọ́ khutba wa hadha daladun ala adamu wujubi huduri khutba eléyìí fi hàn pé kò kò pa dandan ká jókòó gbọ́ khutba imam ṣùgbọ́n tá a bá jókòó anilada jíjoko wa tá a khutba náà anilada títẹ́sí títẹ́sí ìtẹ́sí gbọ́ khutba yẹn so àwọn afáàní níbi eléyìí kò sí aburú tí a bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tí ò sí àlàkà pẹ̀lú khutba náà torí pé ìdúró gbọ́ khutba ń gan fúnra ẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn ní lórí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn ni makuru ni kí a sọ̀rọ̀ lásìkò khutba ti ìdí méjèèjì àbí khutba míì tí kìí ṣe khutba jọ jimá mo rò pé agbéléye bákan náà nínú àdìsí àǹfààní tá a tún rí mú ni pé annahyu an inkari munkar idha tarattaba alayhi al mafsada fala yajuzu al bil qawl. على من يتكلم إلا أن يكون من قبل الخطيب نفسه wọ́n ní tí a bá fẹ́ kọ aburú kan fún ẹni tí ń ṣe tó bá ti jẹ́ pé kíkọ̀ fún ó lè dá aburú míì tó tún ju ohun tá a fẹ́ kọ̀ fún lọ ibi bẹ́tà ká fi ilẹ̀ ó fẹ́ ṣe nàṣíà fún yàn àbí ó fẹ́ sí lọ́wọ́ ohun tí ń ṣe tó bá mọ̀ pé sísí lọ́wọ́ rẹ̀ yóò tún fa aburú míì tó ju ohun tó ń ṣe lọ it's better kí yóò fi lẹ̀ irú rẹ̀ ni èyí tí wọ́n ṣe níjọ́ jimá tí wọ́n ní kó kúkú fi ẹni tí ń sọ̀rọ̀ lẹ̀ kó dáa lẹ̀ ń ló dáa jù torí pé ńgbà tó bá ba sọ̀rọ̀ ẹlòmíì òun náà tún lè sọ̀rọ̀ míì bí èyí ṣe tó ń tó ń dà mí láàmú àbí ìwọ ọmọ fẹ́ kírun fún ni àwọn èèyàn míì wà báyẹn tó yẹ pé ọ̀rọ̀ aburú ni ó tún sọ débi pé àwọn èèyàn máa jẹ̀sẹ̀ jọ jimá so tí a bá fẹ́ kọ aburú fún yàn tí a bá mọ̀ pé yóò da aburú mi tó ju ohun tá a fẹ́ kọ yẹn lọ is better ká kúkú fi ẹni a fẹ́ kọ aburú fún. naam hadithi ètò wà wájú ni hadithi abdullahi ibn umar abi hadithi abi hurairah bákan náà. أن رسول الله صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعة غسل ثم راح في الساعة الأولى فكأنما قرب بدنة ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرا ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر حديثي هو التي أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أجسل نبي محمد صلى الله عليه وسلم وسطي من اغتسل يوم الجمعة غسل الجنابة أن كان توبا ويلو جوجيما إرو جنابة غسل الجنابة àyè irú ìwẹ̀ jẹ́nẹ́bà òrùkọ́ agbóyé thumma raha fi sa'ati al-ula lẹ́yìn náà lọ́wọ́ a lọ sí mọ́sálásí ní àsìkò àkọ́kọ́ ó lọ sí mọ́sálásí lásìkò àkọ́kọ́ faka annama qarraba badanatan bí ẹni tí ó fi tí ó tí ó tí ó tí ó dú ràkúnmí tó pa ràkúnmí láti fi ṣe jọ́sìn fọlọ́run ọba ni bí ẹni bí ẹni tí ó para kún mi láti fi jọ́sìn sí fún ọlọ́run ọba ni wa man raha fi sáàtì thaniya ẹni ó bá lọ sí mọ́sálásí ní àsìkò ẹlẹ́ẹ̀kejì fakaannama qarraba baqara bí ìgbà tó yẹ pé ó du màálù láti fi jọ́sìn fún ọlọ́run ọba ni wa man raha fi sáàtì thalitha ẹni tó bá lọ ní wákàtí ẹlẹ́ẹ̀kẹta fàkà ànàmà qarraba kabshan akran gẹ́gẹ́ bí gbàtọ́ pé ó fi àgbò oníwo ó fi jọ́sìn fún ọlọ́run ọba wa man ra'a fi sáàtì rabi'a ẹni ó bá lọ ní wákàtí ẹlẹ́ẹ̀kẹrin fàkà ànàmà qarraba dajaja bẹ́ẹ̀ ni ó dú adìrẹ láti fi jọ́sìn fọlọ́run ọba ni wa man ra'a fi sáàtì khamisa ẹni ó lọ ní wákàtí ẹlẹ́ẹ̀karùn فكأنما قرب بيضا بيبتي في أي وفي جوسف ولون بني فإذا خرج الإمام نباتي من بوات جدي تو من بريره حضرت الملائكة أو ملائكة نووا أو ملائكة أو نووا سمسلاسي يستمعون الذكر وما بو خطبة إمام so wíwá màláìkà láti gbọ́ khutba eléyìí náà fi hàn pé ìdẹ́tí sí khutba ohun tí ó ṣe pàtàkì ni hadithi ó ń sọ̀rọ̀ lórí ìtètè wá sí mọ́sálásí àkọ́kọ́ nú ẹ̀ man iktasala yawm al-jum'ah ẹnikẹ́ni tí ó bá wẹ̀ lóòjọ́ jùmọ̀ eléyìí fi ọlá tí ìwẹ̀ jimá tó ní lóòjọ́ jimá kéèyàn ó wá sí mọ́sálásí nìyẹn ṣùgbọ́n ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn olùmọ̀ kí ni àsìkò tí a wẹ̀wẹ̀ yẹn náà àsìkò láwẹ̀wẹ̀ yẹn ṣé àwẹ̀ yẹn síwájú kí oòrùn tó yọ ni àbí nígbà tí a bá ṣe tán àti lọ jímà ni àbí a lè wẹ̀ láàárọ̀ àwọn afa gẹ́gẹ́ bí a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá ni pé àsìkò ìwẹ̀ jímà ó bẹ̀rẹ̀ nígbà tí alfijir bá ti bá ti yọ títí di àsìkò téèyàn ó lọ sí jimá yẹn gbogbo ẹnikẹ́ni tó bá wẹ̀wẹ̀ rẹ̀ pẹ̀lú àníyàn yẹn pé ó wẹ̀ jimá lásìkò yẹn ó ti wẹ̀wẹ̀ jimá kò sábúrú nù ẹ̀. nínú riwaya mi èyí tó sọ pé mani tẹsàlà yawmal jumu'ati husla janaba ẹni ó bá wẹ̀ lọ́jọ́ jimá ìwẹ̀ janaba àwọn ẹlòmíì wọ́n tún sí ẹni ó bá wẹ̀wẹ̀ janaba lọ́jọ́ jimá bẹ́ẹ̀ sì kọ́ kì í ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn ìmáàmù Nawawi ó ní ma'nahu ghuslan ka ghuslil janaba ìwẹ̀ tó dàbí ìwẹ̀ janaba ẹni pé ìwẹ̀ jimata ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ bá kì í ṣe ìwẹ̀ ọṣẹ àti kànkàn ìwẹ̀ tá a wẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń wẹ̀wẹ̀ janaba ni so irú èyí ó pọnú alukur'ani ọlọ́ni wàyíyàtà múru marra sahab ó ń rìn gẹ́gẹ́ bíi ẹ̀sújò ṣe ń rìn ó ní ó ń rìn ìrìn ẹ̀sújò ó ń rìn ìrìn ẹ̀sújò èyí ni pé ó ń rìn gẹ́gẹ́ bí ẹ̀sújò ṣe ń rìn so ó wẹ̀wẹ̀ bí ìwẹ̀ jẹ́nẹ́bà kì í ṣe ìwẹ̀ jẹ́nẹ́bà gangan lọ́wẹ̀ so Ibn Abdul oni wa ajma'u ala man iktasala bi yanwi ghasl aljanabati waljum'a jami'an fi waqti rawaha annahu yujzi'uhu minhuma jami'an wọ́n ní tonti bẹ́ẹ̀ náà ẹnikẹ́ni tó bá wẹ̀ ńjọ́ jímà lásìkò tí ó lọ sí mọ́sálásí tó wẹ̀wẹ̀ jẹ́nàbà pẹ̀lú àníyàn pé òun wẹ̀wẹ̀ jẹ́nàbà àti ìwẹ̀ àti lọ jímà wọ́n ní ìwẹ̀ kan yẹn náà ti tó fún un kò sí aburú nù ẹ̀ ó dín la ó sì fẹ́ lọ jimá ó wá wẹ̀wẹ̀ jẹ́nàbà yẹn ó sàlùwàlá òun lọ́wọ́ gbé lọ sí bá ti dàníyàn ìwẹ̀ jimá papọ̀ òun náà ní ládàá ìwẹ̀ jimá náà na yàtúrùhù ìṣtìrákù níyà ní kò sábúrú kò sí tó lè tí ó mú ìwẹ̀ rẹ̀ torí pé ó pa àníyàn méjì papọ̀ bákan náà nínú àdìsí ọlá tí ń bẹ fún kátètè lọ sí lásìkò àkọ́kọ́ ipe ẹnikẹ́ni tí ó bá tó bá lọ lásìkò àkọ́kọ́ bí ẹni tó fi ràkúnmí kan tó fi jọ́sìn fọlọ́run ọba ni gẹ́gẹ́ bó ti wá nú àdìsí mi àdìsí Salman Al-Farisi ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé maniktasala yawm al-jum'ah ẹnikẹ́ni tó bá wẹ̀ ńjọ́ jimá wa tatahhara bima istata'a ó sì mara pẹ̀lú tó tó tó tó ní ìkápá rẹ̀ ẹni pé ń tó lágbára rẹ̀ min tuhurin thumma adahana lẹ́yìn ìgbà tó wẹ̀ tán ó ó pa mẹ́yìn ẹni pé ó fi mẹ́yìn para aw massa min tibin àbí ó tiẹ̀ wá fíntura rẹ̀ sára thumma raha lẹ́yìn ìgbà náà lọ́wọ́ lọ sí mọ́sálásí falam yufarriq bayna ithnayn fasalla ma kutiba lah ó ní ọwọ́ ọwọ́ lọ sí mọ́sálásí ó kírun tí ọlọ́wọ́ bá kọ fún un láti kí i. ثم إذا خرج الإمام أنصت نباتي من tí imam bá wọlé tó dáálé ghufira lahu ma bayna baynahu wa bayna al-jum'ati al-ukhra gbogbo tí ń bẹ láàrin ijọ́ jimá yẹn àti jimá míì tí ń bọ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn so eléyìí fi hàn pé ohun tá a fẹ́ ó ní ìwẹ̀ àti lílọ sí tí a tí a bá ní agbára ká fi máì tó lóorùn ká fi para tí a bá lágbára ká fi tùràrí ká fi sára eléyìí náà ó wà nù àwọn sunan ọjọ́ jimá bákan náà nínú hadisi Aws ibn Aws al on man ghassala yawm al-jum'ah waghtasala ẹni ó bá tó tún wẹ̀ fún yà lọ́jọ́ jimá thumma bakkara wabtakara lẹ́yìn náà ó tún wá ó tún yára lọ sí mọ́síláṣí ó sì ṣèyànjú fẹ́lò míì náà láti yára lọ sí mọ́síláṣí wa masha wa lam yarkab ó wá fẹsẹ̀ rìn kò gun kò gun nǹkan ọ̀gùn nǹkan ọ̀sìn àbí kò gun kẹ̀kẹ́ yálà kẹ̀kẹ́ àbí machine àbí mọ́tò gẹ́gẹ́ bí ó ṣe wà láyé sìn torí àgùn ẹ̀sìn máa sì gun kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́. wadana minal imam tó sì mú ìjókòó rẹ̀ tó súnmọ́ imam dáadáa fastama'a walam yalghi ó wá tẹ́tí bọ́ khutba imam bẹ́ẹ̀ sì ni ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó láǹfààní kana lahu bi kulli khutwatin amal amalu sanatin ajrun ajru siyamiha wa qiyamiha wọ́n ní gbogbo òǹtẹ ẹsẹ̀ rẹ̀ tọ́tẹ̀ lọ sí mọ́sálásí láti ilé ẹ̀ gbogbo ẹ̀ láàmú fún ní ládàá ẹni ó kírun tó gbààwẹ̀ fọ́dún kan gẹ́gẹ́ bí ẹni ó kírun fọ́dún kan tó gbààwẹ̀ lọ́dún kan ẹni pé tó ṣe kíámù lẹ́yìn lọ́dún kan tó gbààwẹ̀ fọ́dún kan gbogbo kótóa rẹ̀ ìtẹsẹ̀ rẹ̀ láàmú fún ládàá yẹn àdìsí náà àdìsí tó náà tó jọjú ni so àwọn rí i pé ìtètè lọ sí mọ́ṣáláṣí. Si ní àsìkò àkọ́kọ́ ohun tí ó lọ́la ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afa jumhur wọ́n lọ lórí pé istihbabu tabkir ohun tá a fẹ́ ni ká tètè lọ sí mọ́ṣáláṣí ṣùgbọ́n àsìkò yẹn gangan tí wọ́n ní sáà èyí pé wákàtí kí ni wákàtí ọ̀hún wákàtí yẹn ṣé láti àárọ̀ ni nìyẹn ó ti tètè lọ sí mọ́ṣáláṣí ni. Wakati àbí wákàtí wo ni wákàtí àkọ́kọ́ gan fúnra ẹ̀ sọ wọ́n ní àwọn afáàṣe ìyapẹ̀ ẹnu lórí eléyìí ó ní pé àwọn míì wọ́n ní lẹ́yìn ìgbà tí oòrùn bá ti tó ti ràn ní ìyálẹ̀ ta ó ní wákàtí àkọ́kọ́ àwọn míì wọ́n ní nígbà tí oòrùn tó bá ti yẹ̀ láàrin orí ó ní wákàtí àkọ́kọ́ ṣùgbọ́n àfààní as-sahihu annahu tabda'u min tulu'i shams ipe èyí tó jọjú nínú àwọn ọ̀rọ̀ ó ní pé àsìkò àkọ́kọ́ yẹn ó bẹ̀rẹ̀ nígbà tí oòrùn bá ti yọ ní ìyálẹ̀ta ìgbà yẹn ni àsìkò àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ so láwa láti àsìkò yẹn láwa pín wákàtí náà sí márùn láàrin àsìkò tá ń kí ṣùgbọ́n kì í sàkìsọ tá à ń kí jimá àsìkò tó yẹ akíjímà torí pé àwọn àsìkò míì tán kíjímà kì í sàsìkò tó yẹ kún ó kí ni wọ́n lè kí wọ́n sì ní ládàá kíkí jímà ṣùgbọ́n wọn ò ṣe èyí tó dáa jù àdìsí ń bọ̀ wá lórí àsìkò sọ wá pé wákàtí yẹn sí márùn wákàtí àkọ́kọ́ ó ní èyí tó lọ́lá jù gẹ́gẹ́ bí ẹni tó fi àràkúnmí ṣe sádàkà wákàtí ẹlẹ́ẹ̀kejì òun ló tẹ̀lé lọ́lá gẹ́gẹ́ bí ohun tó fi eh, eh, màálù tó fi ṣe sádàkà wákàtí ẹlẹ́ẹ̀kẹta òun ló tún tẹ̀lé yẹn lọ́lá gẹ́gẹ́ bí ẹni tó fi àgbò oníhò tó fi ṣe sádàkà bákan náà lọ títí dé orí ẹni tó fi ẹyin tó fi ṣe sádàkà. wọ́n á ní asáà tí wọ́n pè yín ṣe áwà ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé asáà one hour ni sixty minutes àfààní àà kìí ṣe yẹn kìí ṣe one hour bí sixty minutes ni tí wọ́n ń sọ̀rọ̀ ọba ń bí ó ní pé àsìkò kan pàtó nínú àsìkò ohun tó ń wí nìyẹn. now wọ́n ní nínú àdìsí àfihàn pé ládá tí a ó fún ẹnì ọwẹ́ àtẹni tó tètè dé mọ́ṣáláṣí méjèèjì papọ̀ ni. Pe, ọwẹ ó sì tètè dé mọ́sálásí so anna sunna lil imani an yakuna khariju lil masjid eléyìí fi hàn pé imam sunna fún nígbà tó ń bá dé mọ́sálásí yọ wà níta ni so ìtètè dé mọ́sálásí ti tiẹ̀ òun ò sí nú ẹ̀ torí pé ládá ti ń bẹ fóun ó ju gbogbo eléyìí òun lọ torí pé n ta fẹ́ kóun ó ṣe ni pé òun tó ń bá ti wọ mọ́ṣáláṣí gbogbo ẹni tí ń stop pátá iṣẹ́ bẹ̀rẹ̀ so sunna titi ẹ̀ oníkún wọn wà níta so tó ń bá wà níta lásìkò tí wọ́n bá kí tí ó bá bẹ̀rẹ̀ khutba rẹ̀ ìgbà náà ni yọ wọ mọ́ṣáláṣí ó ọ̀pọ̀ nínú àwọn àwọn imam àwọn náà ṣe ojú kòkòrò láti ríru ládàá àti tètè wá mọ́ṣáláṣí wọ́n wà wà nù mọ́ṣáláṣí àwọn èèyàn máa bá wọn nù mọ́ṣáláṣí pẹ̀lú àwọn ará yòókù wọ́n lé nìyẹn kì í ṣe tó dáa ni tó bá wá jẹ́ pé àyè míì wá wà ní tí wọ́n kọ́ mọ́ mọ́ṣáláṣí tí ò ní sínú ibi tí àwọn èèyàn wà ní gbogbogbò kò sí aburú kí ìmáàmù ti wà ń bẹ̀ kó náà máa ṣiṣẹ́ ládàá rẹ̀ lọ síwájú kí àsìkò tó tó. torí pé tí imam tó bá ti wọlé kò sí nǹkan míì tí a ó ṣe wọn eléyìí ni ohun tí anabi sallallahu alayhi wa máa ń ṣe tó bá ti wọlé khutba bẹ̀rẹ̀ náà nìyẹn kò sí nǹkan kan míì tí wọ́n tún dúró dè mọ́ so gbogbo ẹnikẹ́ni tó bá ti wá wá lẹ́yìn ìgbà tí imam bá ti dé so àwọn ládàá yẹn ti stop ń bẹ̀ yẹn ẹnikẹ́ni tó bá dé lẹ́yìn ìgbà imam ti wọlé òun ò ní ládàá ẹyin torí pé àsìkò yìí ti parí àsìkò láda ìtètè dé mọ́sálásí ó parí nígbà tí imam bá ti wọnú mọ́sálásí. so eléyìí fi hàn pé àwọn màláìka wọ́n wà ní gbogbo àbáwọlé mọ́sálásí kọ̀ọ̀kan tí wọ́n ti ń kíjí màlágbàáyé wọ́n sì máa kọ́ ọ láàdá fún gbogbo ẹnikẹ́ni tí ń wọlé lásìkò tó wọlé wọ́n máa kọ láàdá gbogbo ẹnikẹ́ni tó wọlé lásìkò tó wọlé àsìkò àkọ́kọ́ àsìkò ẹlẹ́ẹ̀kejì àsìkò ẹlẹ́ẹ̀kẹta àsìkò ẹlẹ́ẹ̀kẹrin àsìkò ẹlẹ́ẹ̀karùn títí tí ìmáàmù ó fi wọlé. bákan náà eléyìí fi hàn pé àjùlọ lọ́dọ̀ ọlọ́run ó ní àjùlọ ọsẹ kìí ṣe àjùlọ ẹbí àbí àjùlọ ìjì àbí pò so ọmọ imam tọba wa ní àsìkò tí imam bá ti wọlé òun ní ní ládá àní sọ pé torí pé ọjọ́ ọmọ imam káfún ní ọmọ president àbí president gan fún rẹ̀ tóun náà bá tètè dé mọ́ṣáláṣí àsìkò tó déhùn náà lákọ̀ọ́ ládàá rẹ̀ fún tí ó bá sì dé lásìkò àní kankan fún un so kò sí ipò nínú ládàá lọ́dọ̀ ọlọ́run inna inda Allahi atqakum so iṣẹ́ sì ni taqwa iṣẹ́ ni ẹni ó fi ṣiṣẹ́ jù ó ní ẹni ó ní ìbẹ̀rù ọlọ́run jù. نعم بقي ماذا هبا تا يبدو أننا Eh, ọkọ̀ àdísì méjì kún tí báàbí ó fi parí tọ́ eh, bóyá ni a fi a fi wọ àsùnmọ́ àleka àdísì náà ká túmọ̀ ẹ̀ nígbà tá a bá wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a bá wà lábẹ́ mi a wá ṣe ṣẹ́rùkù rẹ̀ àdísì tó wà wájú ni àdísì Salma ibnu Aqwa wa kana min ashabi shajara. قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم صلاة الجمعة ثم ننصرف وليس للحيطان ظل نستظل به وفي لفظ كنا نجمع مع رسول الله صلى الله عليه وسلم إذا زالت الشمس ثم نرجع فنتتبع الفيء حديثه تولت يدو سلمى وما أقوى ó ń sọ̀rọ̀ bá àsìkò jimá ni ó ní Salma ọmọ Akwa ó jẹ́ ọ̀kan nínú sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe mubaya pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní abẹ́ igi sulhu Udaybiya. Uh, أني كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم صلاة a máa ń kírun jimá pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam thumma nansarifu nígbà tá a bá jáde kó mọ́sálásí lẹ́yìn irun walaysa lil hitani dhillun nastadillu bi a ní rí bòógì kankan lára gànà tá a lè farapamọ́ sí a ní rí bòógì kankan lára gànà tá lè fi ara pamọ́ sí. wàfi lafdhin kunna nujammi' ma'a rasulillahi sallallahu alayhi wa sallam a máa kíjìmà pẹ̀lú ànábi sallallahu alayhi wa sallam idha zalati shams nígbà tí oòrùn bá ti yẹ láàrin láàrin sámà thumma narji'u lẹ́yìn náà a wà padà sí ilé natatabba'ul fay a máa wá bògini lára àgànná láti máa rìn torí pé oòrùn tó mú yẹn yẹn àwọn láfàsí méjèèjì yìí ó fi àwọn nǹkan tó ṣe pàtàkì ó fi hàn àkọ́kọ́ nínú ẹ̀ ni pé ó dárúkọ vil ó dárúkọ fei níbi àdìsí àkọ́kọ́ ó ní kò sí vilu lára àgànná tá a lè fi tá kò sí bòógì kankan lára àgànná tá a lè tá a lè rí wọ́n ní vilu yẹn ó ní bòógì síwájú kí oòrùn tó wà ní ní sẹ́ńtà òkè fẹ́ìhù ó ní bòógì táàrí lẹ́yìn ìgbà tí oòrùn bá ti yẹ̀ ní àárín sámà ẹni pé gbogbo bòógì tó wá láti ìgbà tó oòrùn ti yọ ní ìyálẹ̀ta títí dé oòrùn ó fi dé sámà láàrin rẹ̀ ó ní wọ́n ń pè ní veil lẹ́yìn ìgbà tó bá ti yẹ lásìkò zuhur nìyẹn títí lọ sí àsìkò al-asr òun ń pè ní fay now ó wá ní nígbà tá a bá kírun tán tá à ń padà sí ilé kò ní sí zílù kankan lára àgànná torí pé tí a bá wòye sí bó ṣe máa ń wá ni pé láàárọ̀ níyàlẹ̀ ta tí oòrùn bá yọ gbogbo nǹkan tẹ́ bá gbé kalẹ̀ ó rí pé bògì rẹ̀ yóò gbayì so bí oòrùn bá ti ń yọ sókè bẹ́ẹ̀ ni bògì yóò máa dínkù títí nígbà tí oòrùn bá wà ní àárín orí kò wá ní sí bògì kankan mọ́ léyìí tó fi hàn pé àdìsí eléyìí tiẹ̀ òun ni pé wọ́n kírun yẹn síwájú kí oòrùn tó yẹ̀ ní àárín orí. wọ́n sì padà sílé síwájú kí oòrùn tó yẹ láàrin orí ní àsìkò zohor torí pé ńgbà tán padà tán padà lọlé kò sí rílù kankan tí wọ́n fi lè rí láàrin ìgànná ẹlẹ́ẹ̀kejì tó ní idha zalati shams eléyìí clear a máa ń kírun nígbà tí oòrùn bá ti yẹ láàrin orí ṣùgbọ́n tó fi hàn bí ni pé khutba àti gbogbo tí wọ́n ṣe ní àsìkò jimá ó ti bẹ̀rẹ̀ síwájú kí oòrùn tó wà láàrin orí torí pé ó ní a kírun ìdàzàlà lẹ́yìn ìgbà tá a bá tún a kírun ọ̀hún tán a máa padà a ní rí bòógì lára àgànná fẹ́yì fẹ́yì yẹn ó máa ń wá ní lásìkò tí oòrùn bá ti yẹ láàrin orí so kó tó di pé bòógì yẹn bẹ̀rẹ̀ sí fẹ́ àsìkò àsìkò ti lọ nìyẹn léyìí tó fi hàn pé nígbà wọn bá ti kírun tán gbàrà kò pẹ́ sí wọ́n máa ń kírun kò sí àsìkò ọ̀pẹ́ láàrin ìgbà tí oòrùn tó yẹ láàrin orí àti àsìkò tó wọ́n kírun ọ wà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa aago méjì méjì ààbọ̀ ń gbà mí àwọn mi ò tí ì kírun ìgbà míì ẹ kó mọ́ṣáláṣí jimá míì ẹ ní tí ì mú mi wọ́n ti máa pe ìrun àlàásùn àdìsí ń bọ̀ wá níwájú tó ní a máa ń ṣe kailula lẹ́yìn bàbá kírun jimá tani kailula ẹ̀dẹ̀ ni wọ́n máa ń ṣe kailula síwájú ìrun àdúhùr ni. ó tún sọ pé kúnnà nàtàgàdà a máa ń jẹun àwọn ń jẹ oúnjẹ ọ̀sán tí wọn wọ́n máa ń jẹ síwájú ìrun adúr ni bet torí àsìkò a padà wá sí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àdìsí ńgbà tí a bá ń ṣe sẹ́rù rẹ̀ èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún aládẹ́ èyí tá a ṣe ọlọ́run kí o forí ẹ̀ jù wá assalamu alaikum warahmatullah. àsúnà níbi ìrun wọn ni pé rákà méjì àkọ́kọ́ wọ́n máa ń gùn ju rákà méjì ìgbẹ̀yìn lọ débi pé gbogbo àwọn níbi kéwú ṣùgbọ́n níbi adkar tá a máa ń ṣe nínú rùkú àbí sujud kò sí ìyàtọ̀ nínú gbogbo ẹ̀ pátá mo rò pé tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn míì nínú àwọn imam torí pé àdìsí anabisa salam tó wá pé tí a gbàdúrà nínú sujud wípé àsìkò tí ẹrú tó fi súnmọ́ ọlọ́run jù ó ní àsìkò tí ọba wà ní inú sujud ṣùgbọ́n eléyìí kò lè kò lè mọ ẹni tó ń síwájú àwọn jama torí pé kí ni kódà níbi kéwú tó ṣe pàtàkì jù nínú òun anabisa asẹ́là ń pa wá láṣẹ pé káge torí àwọn tí ń bẹ lẹ́yìn wa àwọn tí ń bẹ lẹ́yìn wa ẹlòmíì ti dàgbà ẹlòmíì ní bùkátà ẹlòmíì ọ̀gbádùn tó gbọ́ àwọn yẹn ni a wòye sí torí ní wọn láti fi gẹrun kúrú so kò wá ní bójúmu kọ́ pé a ṣe nǹkan kan tí ọ̀jọ́ràn èèyàn lásìkò tá a bá ń síwájú àwọn ènìyàn téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ kírun rẹ̀ tó dúró pẹ́ nígbà tó ń bá ń kírun lónìí nìkan ó lè ṣe kò sàbúrú nù ẹ̀ nígbà tó bá fẹ́ gbàdúrà tó pọ̀ nínú sùjúùdì rẹ̀ tó bá ń kírun lónìí nìkan kò sí àbúrú nù ẹ̀ ohun tó dáa fún imam ò ní kó ma lórí àwọn ẹ̀ka èyí tó ṣe pàtàkì jù nínú ìrun torí pé ìṣerùkú pẹ́ kìí ṣe gbogbo èèyàn ló lè gbé nígbà tọ́kọ́ tí ibi tí ò ti ń gbàdúrà àwọn ẹlòmíì ọrùn rẹ̀ ti ń gbọ̀n torí pé ó ti pẹ́ fún un so it's better kọ́ ẹ pé ká máa wòye sí gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wa kò sì sí ẹ̀rí pé eh, sùjúdù ìkẹyìn láti ṣe gbogbo sùjúdù pátá la lè gbàdúrà kò sí ẹ̀rí pé ó dìgbà tí a bá dé sùjúdù gbẹ̀yìn so eléyìí ní ní sókí náà ní wọ́n lè sọ. pẹ́ẹ̀pẹ́ kò sí nǹkan kan tẹ́yẹ̀ ní máa ṣe ju kó tẹ́tí gbọ́ alkhutba lọ mo sọ ọ̀rọ̀ adhkar lẹ́ẹ̀kan pé tasbih àbí takbir adhkar ni so kò sí kò sí àǹfààní fún yàn láti ṣe é ju kó kó gbọ́ fútbà lọ lásìkò yẹn fútbà ló ṣe pàtàkì jù ẹ náà náà. báwo kí ni máa ń ṣe wọn ta lo ṣé o fẹ́ wà ní àwọn ṣe yẹn. èèyàn. kí n ṣe láti ti mọ àwọn ọmọ ìdílé ẹ̀kọ́. well ala kulli hal láti lè wá a ti sọ̀rọ̀ ìwà àwọn ọmọdé ní mọ́sálásí ohun tó dáa jù kí sọ́wọ́ àwọn ọmọ kékeré kan wà lẹ́yìn àǹdẹ́ lóòjọ́ jímọ̀ a lè kó àwọn ọmọdé jọ sí ojú kan náà gbogbo bàbá tí ó mọ́mọ́ wá sí wá síwájú kó make sure pé ọmọ wà lẹ́gbẹ̀ẹ́ òun ìpariwo ìṣeré yóò lè máa mọ́nítọ̀ rẹ̀ so kí ṣe tó dáa ni láti jẹ́ pé a fi àwọn ọmọ sílẹ̀ láàyè ibi tí wọ́n ti ń pariwo tó bá wá ń pariwo kò sí aburú tó wá pé àwọn tí a bá yàn láti máa mójútó ọ̀rọ̀ mọ́sálásí wọ́n ní mẹ́tọ́dì tiwọn láti máa kú làwọn ọmọ ẹ̀dáhùn kì wá ṣe pé tiwọn náà tún wá jẹ́ ariwo míì torí pé ńgbà tó bá ń sọ pé ẹ̀dálẹ̀ ẹ̀dálẹ̀ ẹ̀dálẹ̀ wọn náà ti pariwo so automatically yóò jẹ́ pé ọ̀nà míì wà tó wọn máa gbà láti rẹ pé yọ máa jẹ káwọn ọmọ yẹn dalẹ̀ ṣùgbọ́n tó bá dáa jù ó ní ká wáyè fún àwọn ọmọ ní ààyè tí òfin ní máa da àwọn èèyàn láàmú Allahu alam tó àlè sọ̀rọ̀. ṣe pé nígbà tó bá dákọ̀ ànábì kò ṣe sallallahu alayhi wa sallam lórí ìrìn ẹ̀bẹ̀tì báwo ni wọ́n ṣe ṣe sallallahu alayhi wa sallam lórí ìrìn ókè tó bá ka súra muhammadu rasulullah eléyẹn kò sí ẹ̀rí kankan fún torí pé kéwù ó ní so ìmú àṣẹ yẹn ṣe lásìkò tó ń kírun nǹkan ni tí agbàlérò ń bẹ so a gbọ́ rí pé anabisa asalam ó ka súra yẹn àwọn sàbí anabisa asalam wá sí àsàlátù lẹ́yìn rẹ̀ a so and then uh, nature irun ó ní ìgbà tí imam bá ń ka alukur'an àwọn èèyàn máa dẹ̀ gbọ́ ni so kò sí ẹ̀rí fún pé a ṣe sallallahu alayhi wa sallam nìyẹn ṣùgbọ́n nígbà tí imam khutba tí ó dákọ anabi sallallahu alayhi a bá dárúkọ mi ẹni tí ò bá ṣe àṣàlátù fún mi anabi sallallahu alayhi wa sallam àwọn ni dá àsìkò kan yọrí so tó yẹ pé ọwọ́ sallallahu alayhi wa sallam ni ó ṣe kó ṣe ní sírì nínú ẹni mìíràn kò sí àbúrú ń bẹ̀ wípé bí èyí tí imam tí wọ́n máa ń kà ní àsìkò khutba tó ní inna Allah wa malaika wọ́n ń kà láti sọ pé kẹ́ ẹ ṣe àsàlátù fún anabi sallallahu alayhi ni so kò sí aburú kí a ṣe àsàlátù lásìkò náà kí wá ṣe èyí tá a ṣe tí gbogbo mọ́sálásí ó gbogbo so it's better kọ́ ẹ pé gbogbo ẹ̀ pátá yóò jẹ́ ń ta ṣe ní síràn ni kò sáburú nìyẹn ṣùgbọ́n ìwẹ̀ jimá sọ̀rọ̀ rẹ̀ orúkọ àdìsí tán sọ̀rọ̀ ọba ni pé ghuslu juma wajibatu ala kulli muhtalimin ni pé wá ọ̀ràn yẹn ní fún gbogbo ẹnikẹ́ni tó bá ti di tó bá ti bàlágà a sọ kí ni ìdí tí àdìsí yanga fi wáyé a sọ ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ ó ní pé wọ́n ní àdìsí yẹn ohun tí ó ń fi yàn ní pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ní òórùn lára yálà torí pé kò wẹ̀ fún àìmọye ọjọ́ ọ̀ràn yẹn ni fóun láti wẹ̀ torí pé láti má pa àwọn èèyàn tó wá ń kírun la a tún sọ̀rọ̀ débi pé anabisa sálà ni àwọn màláíkà gan a máa ṣe ìpalára fún wọn gbogbo nǹkan tí máa ń ṣe ìpalára fún ọmọ ànábì adam nígbà tó yẹ pé àwọn náà sì ń wá sí mọ́ṣáláṣí jimá láti gbọ́ khutba yóò máa da àwọn èèyàn láàmú yóò sì máa da àwọn màláìkà náà láàmú wọn lẹ́nìkẹ́ni tó bá ní làdúrí pé ó lóorùn tó eyín ni ó ti wọ́n pa dandan fún un láti wẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá ṣe yẹn tó bá wẹ̀ ló dáa jù tí ò bá wẹ̀ kò sí aburú kankan lórí ẹ̀ kìí ṣe ọ̀ràn èèyàn so bákan náà wọ́n tún fi sẹ̀rí pé àníbísà sálẹ̀ ni ẹ̀tọ́ ni fún gbogbo mùsùlùmí kọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan lóòjọ́ ní àárín ọ̀sẹ̀ so àárín ọ̀sẹ̀ yẹn afá gbẹgbẹ lóòjọ́ jimá but ẹni tó bá ń wẹ̀ lójoojúmọ́ ń kọ́ tiẹ̀ so náà yọ dandan fún ń jọ jimá àbótiẹ̀ ti wẹ̀ ń jọ jimá ìwẹ̀ jimá gangan là ọba so ní jimá kì í sọ̀rọ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn afáàlẹ tó lágbára jù láwọn tó sì pọ̀ jù wọ́n ní pé ìwẹ̀ jimá kìí ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ẹni tó bá ní òórùn lára gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe olóòórùn àwọn tó ń tẹja àwọn mechanic àwọn tó ń ṣe àwọn alápàtà tò tí ọwọ́ wá sí mọ́síláti sí òórùn ẹran da àwọn èèyàn láàmú àbí òórùn ẹ̀jẹ̀ ọ̀dà èèyàn láàmú òun ó ti dọ̀ràn èèyàn fún láti wẹ̀ ṣùgbọ́n ẹni tó wẹ̀ lọ sí ọ́fíìsì rẹ̀ tí tó bá kọjá gan tùràrí ara rẹ̀ ó lè lo thirty minutes kó tó tán a lè sọ pé ó di dandan kí kóhùn ọwọ́ ìwà sí mọ́síláṣí wallahu Hmm. tí ìrun méjì lọ́yẹ ká pè ní fọ́njímà àbẹ́yọkàn àbíkẹ́ni àlàyé ẹ̀yìn náà. ẹlẹ́kẹta ni pé gbèsè ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wọn ti tẹ́lẹ̀ dáhùn wọn máa ń ìtumọ̀ ọmọdúbà. ẹ̀yìn náà. nítorí pé máa bẹ̀ ṣé èyí náà ṣe kákàmárà kó gbà pé káwá ti ń wà ní sọ̀rọ̀ ni àbí kúgbà tó máa ń kábẹ̀ kí ó gángan wọlé kúgbà tó wà lọ́wọ́. Hmm. náà àkọ́kọ́ ni. Um, àdúà naam àdúà lóòjọ́ jimá ó wá nínú sunna nabi sallallahu alaihi pé àsìkò kan wà tí gbogbo ẹni tó bá ṣe kòńgẹ́ rẹ̀ lóòjọ́ jimá tó bá gbàdúrà ọwọ́ tẹ́bà tó bá bẹ ọba ọba ó ṣe fún un na náà ó gbà ṣùgbọ́n kò sí ìtìfàk lórí àsìkò wo ni kò sí ìtìfàk lórí pé àsìkò wo lẹ́yìn alásìrì ni àwọn míì wọn ní lẹ́yìn ìgbà tí imam almu'adhin tó bá pèrún tán ni àwọn míì wọn ní lẹ́yìn ìjókòó imam láàrin khutba méjì ìjókòó rẹ̀ ó ní àwọn míì wọn ní immediately tí imam bá ti parí khutba àsìkò yẹn tí wọn bá sáré gbàdúrà òun lásìkò náà ni bẹ́ẹ̀ àwọn afáàní hikma tó wà ń bẹ ni pé tí ọlọ́run fi fi àsìkò náà pamọ́ torí láti kàn wá ń pa láti láti múra lóòjọ́ náà láti gbàdúrà tó pọ̀ ṣùgbọ́n èyí tó fi lágbára jù náà ni pé èyí tó wá lórí pé ẹ̀yà al ìyẹn lọ bẹ́ẹ̀ so àsìkò yẹn anytime tí èèyàn bá gbàdúrà lásìkò yẹn tí ọlọ́run bá téèyàn bá ṣe kó kó ń gẹ àsìkò náà ọlọ́run gba àdúrà yẹn khutba ṣíṣe pẹ̀lú èdè míì kò burú torí pé àǹfààní khutba òun náà ni kí àwọn tí wọ́n ń gbọ́ kún sàǹfààní pẹ̀lú ohun tá à ń kà fún wọn so tí a bá wá tó bá pé nu mọ́ṣáláṣí lẹ́yìn lónìí nìsín one one uh, ten percent nínú hundred lásán ni wọ́n ń gbọ́ arabic ninety percent ò gbọ́ arabic tá sì wá ka khutba kí ló sàǹfààní kò sàǹfààní kankan torí pé pabambari rẹ̀ náà ní kọ́ ẹ pé wọ́n gbọ́ kí ni tí kí ni message tí ìmáàmù pass that is why tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn mòdù tó ń ṣe lóòjọ́ jímọ̀ tí ó máa rán wa létí ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ni àti ikú. E ìdí inú tó mẹ́gbẹ́ anabisa asálà ní gbogbo àárọ̀ ọjọ́ jimá a máa ka àwọn súra méjì tá a kà kọjá sajada àti amin tanzil torí àwọn tó kó sínú nínú ìrántí ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama so bákan náà la sì fẹ́ kọ́ yẹ pé kúdùbà ó jẹ́ so ẹni tí ó bá wa gbọ́ arabic báwo ni a ṣe ṣe so tí imam ló bá fi khutba sọ́wọ́ àfáà kan láti wá túmọ̀ rẹ̀ síwájú kí èèyàn tó imam tó wá ìdájọ́ dídá ilé yẹn wallahu alam kò kò kò wà lórí ilé yẹn torí pé ẹni ọwọ́ kìí so ní imam so kìí sì ṣe àsìkò khutba rẹ̀ ni èyí tó wá dáa jù oníkan pé imam gangan ni ó ṣe yálà kọ́ ẹ pé ìjó láàrin ìjókòó méjì yẹn yóò pín kan yóò pín wọn sí méjì ó lè ṣèkan ní Arabic ó lè ṣèkan ní èdè tí àwọn èèyàn ń gbọ́ so gbogbo yẹn pátá khutba imam ni imam ló sì ń ṣe ìdájọ́ ọ̀ràn yẹn ká dákẹ́ ó pa dandan torí pé tí wọn ò bá dákẹ́ torí pé ìdákẹ́ yẹn torí pé wọ́n lè tẹ́tí sí ìyìn tí imam sọ ni. So nígbà tí wọ́n wá gbọ́ ti Arabic tí wọ́n ń sọ ti èdè tí wọ́n gbọ́ tí wọ́n dálé so dídáálé lásìkò tí imam tó ń túmọ̀ khutba rẹ̀ àtìgbà tó ń kà ní Arabic yẹn ó di dọ̀rọ̀ yẹn fún wọn so ìdínú tó fi jẹ́ pé imam ò ní ka tútú khutba rẹ̀ kúò ní ìta khutba torí àwọn míì yóò kọ́kọ́ tú khutba. ìgbà yẹn ni wọ́n àṣẹṣe abere bẹ̀rẹ̀ méjèèjì ní so ètò dáàjù náà ní pé ìtumọ̀ rẹ̀ àti kíkà ní arabic yẹn nínú khutba náà ló máa wà papọ̀ yálà kó ọ̀kan ní ìjókòó àkọ́kọ́ ọ̀kan ní ìjókòó ẹlẹ́ẹ̀kejì wallahu alim náà mo rò ti dáhùn ìyá ókè pípé ní àsìkò anabi sallallahu alayhi wa sallam irun pípé àkọ́kọ́ irun ẹyọ kan náà máa ń pè ní àsìkò jimá sàábí sayidina umar abi uthman ó ní ó fi ẹlẹ́ẹ̀kejì sí òun náà hikma àbí ẹ̀rí ẹ̀ ni pé àwọn èèyàn wọ́n ti pọ̀ lásìkò náà torí pé nígbà àkọ́kọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ ní nǹkan tó ṣe pàtàkì kódà bí wọ́n gbọ́ pípé irun wọ́n ti mọ̀ pé àsìkò tí mà tó ṣùgbọ́n gbà táwọn èèyàn pọ̀ so ó mú khutba ẹlẹ́ẹ̀kejì wá láti ṣe ní síwájú kún tó ṣe khutba yìí tí imam tí ó wà ní jòkó adhan. Uh, so eléyìí náà tí a bá wò pé anabisa asala ní ẹtẹ̀lé sunna mi àti sunna khulafa ar-rashidun òun náà ti di sunna torí pé sàbí anabisa asala ló ṣe pẹ̀lú rẹ̀ àwọn sàbí pọ̀ lọ́pọ̀lọpọ̀ tán wà lásìkò ìgbà náà so ó ti di bí ohun tí wọ́n jọ ṣe ìjìmá lórí ẹ̀ so irun pípẹ́ ẹlẹ́ẹ̀kejì àti àkọ́kọ́ ẹ̀dá àti ẹlẹ́ẹ̀kejì yẹn kì í ṣe tó burú tí a bá ń ṣe wallahu a'lam náà alex salam. nípa ọ̀rọ̀ tí a sọ pé àwọn olùkọ́ sọ̀rọ̀ lórí tí ìmọ̀ bá ṣe bá sọ pé ṣé àwọn tó wà nínú gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ kútùbà. irú ọ̀rọ̀ tí ẹ̀sọ̀ yìí sì rọ̀ lọ́gbẹ́ ó lágbára tí a bá fi pẹ́ẹ́n tí ó bá ń sọ̀rọ̀ ìdókò ní ládàjúmọ̀ ọ̀ lára yóò dàgbẹ́ tó kírun lóru. na fọ́ọ̀sì àwọn ọmọdé ẹ̀ ti kírun adìlẹ̀ ìgbọ́ tí ìmáwó tẹ̀wá gbé mú ọjọ́ kan tí wá sọ̀rọ̀ nípa irú ojú kí ló yẹ ká máa ṣe lóòótọ́ jùmọ̀. ṣé àwọn ìmọ̀mù náà kan fojú gbogbo ọmọ òwò kí ló ṣàṣe ìwádìí kí ni irú ìwọ̀ wọn ó sì jẹ́ lórí sí wọn ọ̀pọ̀ oníṣẹ́ ọ̀pọ̀ àwọn ìwò wọn àníbọ̀ ló ṣe kí wọ́n jẹ́ kí àwọn ìwò wọn gbára ní friday ẹ̀ka jẹ́ káwọn ìwò wọn àná àwọn mẹ́sìn tó wọ́n pàṣẹ tó tóbi náà kò kí n ṣe lórí àwọn ìjọba ìwọ̀n sọ̀rọ̀ tẹ́ máa ní ipa ikú àbíkí wọ́n dúró eléyìí náà sì sí ọ̀rọ̀ tó yẹ well, chuchu si topic ní ọjọ́ jimá àwọn èèyàn gangan la máa wò láti choose topic tí wọ́n bá need torí pé kò sí topic kan pàtó tí wọ́n ní níta máa ṣe ni á wo ohun tí àwọn èèyàn need tí wọ́n pé wo àtọ́wíyà báyìí ni wọ́n need á fi ṣe topic lóòjọ́ ní jimá kan láti fi jẹ́ pé kí àwọn èèyàn mọ ìdájọ́ rẹ̀ àtàwọn nǹkan míì máa tí ò jọmọ́ jimá tó wà nínú ìwà ìṣesí àwọn èèyàn lásìkò náà ó yẹ kó máa wà nínú topic táwọn ìmáàmù ó máa ṣe fún àwọn èèyàn torí pé àǹfààní rẹ̀ náà ni láti fi ṣe àtúnṣe àwọn èèyàn pàápàá jùlọ kó yẹ pé wọ́n tún wà pẹ̀lú conscience ọlọ́run ní àsìkò jimá yẹn síwájú kí jimá mi ò tún tó dé torí pé ẹlòmíì tó bá gbọ́rọ̀ ní ìsìn yọ pẹ́ lára ẹ̀ kó tó kú ẹlòmíì ti ní ọlọ́run bá kí wọ́n kà wọ́n mọ́ wọn wọ́n bá ti ń gbọ́ ibi tán bá ti gbọ́ náà ni wọ́n ti dànù so mọ̀wúdù tí ìmáàmù choose òní tí wọ́n bá notice láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe ní láàánú bẹ́ẹ̀ pé níbo míì gan ẹyọ kan péré ni ní gbogbo jímọ̀ pátá lọ́pọ̀lọpọ̀ àwọn àríwá ń bí khutba eh, Uthman ibn Fodio tó ti kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ khutba yẹn náà máa ń kà ní gbogbo ògbà débi pé ìmáàmù gan ti sọdún rin tó bá ti wáyọ kan máa kọ́ náà ni torí kò kì í ṣe khutba máa lẹ́nu ẹ̀ gan lẹ́nu rẹ̀ gan ti máa tó ni ní nǹkan torí pé ojoojúmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì ń lọ sí mọ́sálásí ẹ̀ lè ha síwájú kẹ́ bẹ́ẹ̀ ni torí pé ẹyọ̀kan náà ni ẹyọ̀kan náà ni bẹ̀tì yẹn kì í ṣe tó dáa á wo àwọn èèyàn láti fi ṣe khutba fún wọn Allahu alam. Aleykümselam. ala kulli hal sẹ́rí ṣe àtúnṣe ó ní deep notice tó yẹ kéèyàn ṣe síwájú kó tó ṣe torí pé a yàtọ̀ and then àwọn èèyàn míì àwọn èèyàn tó jókòó náà tó ń understand ó yàtọ̀ kí ni súrà tí ó fún wọn tó yẹ pé àwọn tí wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn òun ló pọ̀ kò ní jẹ́ nǹkan tuntun ní ọ̀dọ̀ wọn ṣùgbọ́n ẹni tí ọ̀gbẹ́ àgbọ́yé ẹ̀sìn ó lè di kódà yóò lè fa ariwo ní ní nínú mọ́ṣáláṣí ń jọ yẹn pé ilé ìfẹ́ ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ẹ̀mí ni pé ọfẹ́ yẹpẹrẹ imam àbí nǹkan kan báyẹn so irú yẹn bóyá tí ò bá dáa jù lẹ́yìn ìgbà tí imam bá parí gbogbo ohun tí ń ṣe yóò ti nọ́ọ̀tì àwọn nǹkan tí ó fẹ́ ṣe kínní lórí ẹ̀ so ní face to face lẹ́yọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní máa kí ni tí ó ṣẹlẹ̀ èèyàn á lè ti fi tó imam létí pẹ̀lú àwọn ẹ̀rí tí ó wà convince so tó bá wà convince ó lè padà ńjọ́ míì pé àtúnṣe ọ̀rọ̀ tí òun ṣe ló dáa jù àwọn ẹlòmíì sì ni wọn ò ní ẹ̀mí ẹ̀ wípé mo ṣe lecture kan mo wá ṣàṣìṣe lẹ́yìn ìgbà mo wá lọ tí mo padà mo rí pé àṣìṣe ni kí n tún wá ṣe àtúnṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ní èrò ẹ̀ léyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn àfa ńlá gan ṣe tí wọ́n ń ṣe wáàzí nígbà tí àwọn ìzálà tán fi bẹ̀rẹ̀ àfa kan wà tó yẹ pé wọ́n máa ń ṣe wáàzí lórí ṣékìṣékìṣe ní gbogbo ìgbà so mọ̀dú wáàzí tiẹ̀ ò ní tọ́lák so àwọn míì àwọn nǹkan wípé tí a bá sọ fún yín pé báyìí ó ti di tọ́lák mẹ́ta ẹ bá sọ fún ìyàwó yín báyìí ó ti di tọ́lák mẹ́ta àbí ẹ bá tilẹ̀kùn mọ́yàwó yín bígbà tẹ̀ ti sọ ní tọ́lák mẹ́ta ni àbí ẹ bá sọ pé fún ìyàwó yín máa lọ́dọ̀ ya àwọn òbí rẹ ó ti di tọ́lák mẹ́ta kankan báyìí wọ́n á invite àáfà àwọn kan tó máa ń lọ kéwú lọ́dọ̀ rẹ̀ torí pé kìí ṣe gbogbo ẹni tó ń gorí mímbàrí ni àáfà àwọn àáfà mi wà tẹ́nìkan kan ọ̀mọ̀ wọn tó sì lè pọ̀ gbogbo olú ní ní kéw ẹnìkan ò sì mọ̀ wọ́n wọ́n wà nù lé so wọ́n máa ń lọ kéw ní lọ́dọ̀ àwọn àfààyàn wa pọ́nlé pé àwa ṣe wáàzí nílùú rẹ̀ wá immediately tá àfààyàn sọ̀kalẹ̀ làfàà pé pé wà o ọ̀rọ̀ tó sọ pé báyìí báyìí ni kì í ṣe bó ṣe rí ni o kò sí tíra kan ti sọ gòkè lọ́sìn kò lè kọ́ sọ fáwọn èèyàn wọ́n ní àwọn ò lè ṣe ọlọ́run ò ní ṣe àfààní tọ̀tọ̀ ọ̀tẹ́ ìwà wa ní ìṣerú yìí látòní láti ẹnu òní lọ ẹ tún wọ́n pè mí sí ìjókòó yín mọ́ o so ẹ wo orú yẹn then wọ́n kó àwọn èèyàn jọ ju thousands in thousands lẹ́yìn máa torí pé from all over the country láti máa ń wá so ẹ orú àṣìṣe ńlá tí ó sì kọ̀ tó sì kọ̀ láti máa tún ṣe so kì í ṣe gbogbo èèyàn ló nídìí ló ń láìkì àtúnṣe àtọ̀ so èèyàn láti wà very very careful wípé kí ni tí èèyàn fẹ́ tún yàn ṣe pọpá jùlọ tó bá wà tó bá jẹ́ àárín jàmá ó tún máa ń jẹ́ bí àbùkù so èèyàn láti jẹ́ kó jẹ́ bí face to face Allahu alam. Kárí sọ̀rọ̀. Hmm. bẹ́ẹ̀ni hadisi salatu tasabih hadisi tó lẹ́ni kò kìí ṣe àáfà tún mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá tó jọ mọ́ irun yẹn gangan fún rẹ̀ tó fi hàn yín pé kò ní ẹsẹ̀ ńlẹ̀ yàtọ̀ sí pé ìsìnàdì rẹ̀ fúnra ẹ̀ hadith ọ̀hún kọ fúnra ẹ̀ tán bá ń kà á wọ́n mú àwọn ẹ̀rí wá tó fi hàn yín pé hadith yẹn gangan fúnra rẹ̀ ò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sí ń tọ́jọ́ nínú irun anabi sallallahu alayhi wa sallam allahu alayhi. ẹni tí máa ń ṣe láì mà ẹyin ọlọ́run ní mú yàn fún tí ọ mà ó ń ṣe lórí àìmà ni tó bá ṣe àti mà ní tó dáa náà ni kó fi ilẹ̀ kúkú ṣe nǹkan mi ṣe rí nígbà míì àwọn iṣẹ́ mi wà tó kéré lópin ìgbà tó bá ti jẹ́ pé àtọ̀dọ̀ anẹ́bísà sálẹ̀m ló ti wá ládàá rẹ̀ pọ̀ ju tí ò ní nǹkan kan láti ọ̀dọ̀ anẹ́bí lọ torí pé ìyẹn àní tẹ́wọ́ gbà torí kò lẹ́sẹ̀ ńlẹ̀ so it's better kéèyàn ṣe àwọn nǹkan míì kí ni tí wọ́n ní yóò ṣẹlẹ̀ nù lẹ́yìn ìgbà tàbá kí tán lẹ́yìn ìgbà tàbá ṣe sàlátù tàṣàbí yẹn kí ni tí wọ́n lọ ní wọ́n ní yóò ṣẹlẹ̀ na wọ́n ní kéèyàn ṣe kódà wọ́n jẹ́ pé ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé ẹ̀ẹ̀kan fún rẹ̀ well ala kulli hal àwọn àwọn àdúrà wà tó tún lóore ju irú sàlátù tàṣàbí yẹn lọ lẹ́yìn tó sì wà very simple kódà bó ṣe subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá quwwata illa billah lèyàn bá ń ṣe lẹ́ẹ̀mẹ́wàá lóòótọ́ èyàn mọ lóore tí ń bẹ́ẹ̀ ni léyìí tó sì jẹ́ pé ànábì sàlẹ̀ ní ọ̀rọ̀ kékeré tó tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù. إيه كلمة كلمتان خفيفتان على اللسان حبيبتان إلى الرحمن ó fúyẹ́ lẹ́nu ọlọ́run sì tún nífẹ̀ẹ́ rẹ̀ jù tí èèyàn lèèyàn bá ṣe ó lọ́lá ju kéèyàn ṣe nǹkan tí ò ní ẹ̀rí tó lágbára lórí ẹ̀ lọ wallahu alim ṣùgbọ́n àwa ẹ̀dá aláìkí àwọn nǹkan tí wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn pẹ́pẹ́ wàhálà ni ó jẹ́ kí àdó ọgbà torí pé ẹni afún ní àdìkà tí ó ṣe bíi mẹ́wàá tó tó sì gbé ànẹ́bísà sálà lóní ká ṣe mẹ́wàá tó sì sọrú ládá tí ń kò wú àfẹ́ntọ́ bá fún ní five thousand èèyàn tó lọ sí tó lórí òrùkù àmì ìsùtù tí wo tó sì pẹ́ pẹ́ pẹ́ pẹ́ tọrùn rẹ̀ fẹ́ kan tí ó sì sẹ́ẹ̀dì fún sí bẹ̀tì eyín ogun ló wù ú jù tẹ bá sì sọ pé èyí tí anabisa asalam sọ fún Aisha pé látìgbà tó ti jókòó lẹ́ẹ̀kan yìí èmi ti sọ àwọn ọ̀rọ̀ mẹ́rin léyìí tó ó bo gbogbo tiẹ̀ mọ́lẹ̀ àdé àwọn afáàní tó dáa jù nínú àdúrà náà ni mọ̀tásọ̀rọ̀ àwọn kékeré tó nítumọ̀ tó dáa tó wá láti ọ̀dọ̀ anabisa asalam so wallahu alam ẹni tí a bá ti sọ pé àwọn àfáà ní nǹkan kò ní ẹsẹ̀ ńlẹ̀ it's better kí n ò kó fi ilẹ̀ náà wa alaikum salaam. Naam? arìnrìn àjò lóòjọ́ jímọ̀ kò sí àsìkò kan tí wọ́n ní kéèyàn ọmọ rìnrìn àjò lópin ìgbà téèyàn bá ní bùkátà sí rìn àjò yẹn nígbà wọn bá ní kí wọn gbowó iṣẹ́ mi lóòjọ́ jímọ̀ kí wá ní tó àwùjọ jímọ̀ tó jẹ́ kí n lọ bú wo sẹ́ bóyá mi ò ní bóyá <laughs> èdè rówó sẹ́ mi gbàgbọ́ nù so kò sí àsìkò téèyàn ò ní rìnrìn àjò ṣùgbọ́n ọ̀rọ̀ pé wọ́n dá ọjọ́ kan yẹn rí wípé ọjọ́ kan ọjọ́ yẹn ló dáa kéèyàn rìnrìn àjò èmi ò rí ẹ̀rí kan tó tó lágbára kò sì sí jímọ̀ ńbẹ̀ ọjọ́ tí wọ́n sọ náà ni ọjọ́ alhamis wípé ọjọ́ tó dáa ni kéèyàn rìn ìrìn àjò so kò sẹ́ẹ̀rì kankan tí ó wà nínú ẹ̀ kò sí èèyàn kò sọ́jọ́ téèyàn ò lè rìnrìn àjò gbogbo ìgbà téèyàn bá ti ní bùkátà àti rìnrìn àjò bisimilà èèyàn sáà ní gbéra ní kọ́kàn rìnrìn àjò lásán pé òun ò ní bùkátà so tó bá ti dúpọ́ síjọ jímọ̀ bisimilà náà. ẹ fẹ́. ìyẹn fẹ́ lọ kírun jímọ̀ lẹ́kọ̀ọ́. wẹ́n alákùnlé àmì ọmọ kí ni tí ẹgbà lérò bọ́yá ìrun jímọ̀ lẹ́kọ̀ọ́ yẹn ó ní àjùlọ kan. Thank you kásìkò jímà tó tó wọ́n ala kulli hal èkó tẹ́ ń lọ yẹn tẹ́ bá dẹ́kò ṣe ti délé ni n mo ń ni pé ńgbà ẹ dẹ́kò nù po yín lẹ́kọ̀ọ́ ṣé ara lé ní ní àbálejò tọ́. So, bọ́bá jáde jò ní dímọ̀ gan fúnra ẹ̀ kì í sọ̀rọ̀ yẹn lórí yín tẹ́ ẹ bá kí ẹnìkan ò ní ẹ má kí tẹ́ ẹ bá kí fani màhíà tẹ́ ẹ bá kí ẹnìkan ò mú yín sí. so kò sí for example tó wáyé pé ẹ ń wa mọ́tò ni bọ́ ẹ̀yìn lẹ́ ń drive kẹ́ ẹ wá máa sáré torí pé ẹ fẹ́ bá dímọ̀ ẹ ní ìdí yẹn so bẹ̀tẹ̀ tẹ́ ẹ bá wá dé dẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá dẹ́kọ̀ọ́ normal travel yín ẹ wá bá pé wọn ètí kìjìmọ̀ tó bá wù yín ẹ lè bá wọn kìjìmọ̀ kò sáburú nù ẹ̀ tí wọ́n bá sì wù yín ẹ lè kí kọ́sùwù yín ẹnìkan kan wù ń gan ló dáa jù Allahu alam. Assalamu alaikum. Bismillah.